الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين عباد الله مستمعي الكرام السلام عليكم ورحمة الله وبركاته àtúnkí ẹ̀yin ọmọ ìyá wa jákèjádò ibi tí a ti ń gbọ́ wa lórí ìkànnì yìí ibi tí a ti gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn wa èyí tá a mọ̀ sí fiqhul Islam èyí tí dẹ́sẹ̀ ti wọ̀ wá lóòrèkóòrè àbẹ̀olúwa àtàwà àti ẹ̀yin ọmọ ìyá wa jákèjádò ibi tí ẹ ti ń gbọ́ wa àti ọmọ ìyá wa tí wọ́n ṣe olúgbọ̀wọ́ ètò yìí ọlọ́run ọba abẹ́ ọ́ mọ́ṣáájá pépọ̀ kálápọ̀ níwájú rẹ̀ ọlọ́run. eléyìí òun tún ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ gbèsè ewu tí ń bẹ ń láyé ń bí àti ìṣípòpadà ọjọ́ ìṣípòpadà síwájú ọlọ́run àti níwájú ọlọ́run bẹ́ẹ̀ láti kọ̀ọ̀kọ̀ sàárè ọlọ́gbèsè àti sọ níwọ̀nba gẹ́gẹ́ bí ìbánisọ̀rọ̀ èyí tó síwájú ewu ti ń bẹ̀ ń bẹ̀. tó bá wá jẹ́ pé ìnira òun ló gbéyàn jẹ gbèsè. ìnira òun ló sọ fi ó fi ó fi ló ń gbèsè àdánwò àbí ìṣẹ̀lẹ̀ kan ló yẹ ó ló ń gbèsè báwo lèèyàn ṣe fẹ́ ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ eléyìí náà àkòrí kan ni tó tóbi nínú Islam. tó sì máa ń jẹ́ kí ẹni tó bá wá wá bá ṣàánú pẹ̀lú rẹ́yù iṣẹ́ orí wọ̀nyí òun náà yóò ra àánú gbà lọ́dọ̀ ọlọ́run torí pé ìrere òun ni olúwa fi sáré bẹ́ẹ̀yẹn bá rí onígbèsè tó wà nínú ìdààmú tó wà nínú ìnira. àìnífọ̀kànbalẹ̀ ọ̀nà wo ni a fi fẹ́ ràn án lọ́wọ́ ọ̀nà tí Islam tó là kalẹ̀ wípé nínú ẹni tó nídìí àánú òun náà ni ẹni tó jẹ gbèsè ẹni tó sì lè sàánú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà òun náà lẹ́ni tó mọ̀ sí gbèsè rẹ̀ yìí kò wá sẹ́ni tó mọ̀ ju ẹni tí ó jẹ ní gbèsè lọ ẹni tó yáwó àbọ̀yá dúkìá kan ó wá dá ìgbà ẹ rí i pé ẹni tó jẹ́ àdáyìn ẹni tó ní owó tó yáyàn lówó yóò ti máa retí pé àsìkò rẹ̀ fẹ́ tó ẹni tó wá yáwó ẹni tí ò balẹ̀ mọ́ pé he bójú ṣe ń mọ yìí tílẹ̀ ń mọ́ tílẹ̀ ń ṣú àsìkò máa ń tó bọ̀ kò sí ìrọ̀nà àbáyọ ní ẹni tó súnmọ́ tó yẹ kó sàánú ẹ̀ jù òun náà ní ẹni tó jẹ ní gbèsè gàgà ó ṣeé ṣe kẹlòmínà ọmọ o ó ṣeé ṣe kẹlòmíì náà kó gba wájú níbi iṣẹ́ oore yìí ṣùgbọ́n ẹni tó yẹ kó gba wájú jù òun náà ni ẹni tí wọ́n jẹ ní gbèsè. alukur'an ó ní tẹ̀ bá jáyàn lówó ara wa ní kó sì tí lọ́nà àbáyọ wà ń kánà bú ń sọ̀rọ̀ فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون ìlànà méjì alukurani là kalẹ̀ tẹ̀báríyàn tó wà nínú ìṣòro báyìí tẹ̀fi lè tán ìṣòro rẹ̀ kò sì séyìí tí lórí wọn jù ọlọ́run ọ̀nà méjì lẹ́fi lè sọ ọ̀rọ̀ rẹ̀ di fúfúyẹ́ ẹni tó wà ní ìdààmú ọkàn rẹ̀ ó balẹ̀ ojú rẹ̀ ó tutù ara ilé gan gbádùn ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gan ò lójútùú ń tó kàn lọ́rọ̀ rẹ̀ kọ̀ mọ́ ọ̀tọ̀ ni tó kó lẹ́mìí ó ẹ̀ nínú ètò ẹ̀ nínú ìṣe ẹ̀ àwọn èèyàn ń rí ní rí i pé nǹkan ń bá ẹni yìí ẹni yóò kẹ̀kọ́ náà ìṣesí rẹ̀ ṣe rí kọ́ yìí ojú ro ìṣesí lè kò rí ara túká tọ́mọ wa bí abóhun náà lọ sọ jáde pé òun wà lọ́wọ́ ṣòro ọjọ́ báyìí báyìí ló súnmọ́ yìí tóun jẹ lágbájá ní gbèsè òun sáré ẹ̀ kejọ́ra wọn bó lòun ṣe fẹ́ ṣe òun dẹ̀ lérí ńjọ́ náà pé gbogbo ohun tó bá gbà ní kó fún un à bó lòun ò ṣe ní déyàn yẹ̀yẹ́ báyìí ọmọlúwàbí lòun bó lòun ò ṣe ní dẹ́ni àbùkù tó bá lọ gbé ọwọ́ òfin jáde ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùwà ni wọ́n ń kánà ọ̀bùn ọ̀sọ̀rọ̀ tẹ̀bá rí i pé ẹni tára ní ni fanadharatun ila maisara à ẹ̀dẹ́ lára dìgbà tí ó fi rọ̀ ọ́ lọ́rùn Allahu akbar ẹ̀dẹ́ lára ẹ̀lọ́ lára ila maisara tara ó fi dẹ́ eléyìí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó sì jẹ́ pé gbogbo ẹnikẹ́ni من أنظر mọ́sirọ bíyàn báyìí dẹ́ ní tara ní lára ẹni tara ní níbi ìfúnpinpin tí ò rówó san tẹ́ báyìí dẹ́ lára gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tẹ́ fi dẹ́ lára yẹn bí ẹni pẹ́ ń ṣe sàárà owó tẹ́ yá òun nígbà tẹ́ ń bùn ni ládàá tẹ́yàn ọmọ gbà wọ́n jù ọ lọ́rùn bó ṣe wárè látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam bọ́jọ́ yẹn bá tún wá kó tí ó bá tún wá rówó san tí ò rówó san ìyẹn tún wá ní ọ̀dà kò tún sí problem mo tún fún ọ oṣù mélòó ni kí n tún fún oṣù méjì ọlọ́run bò ó tún wá lọ lára yóò tún wá máa gba bígbà tó ṣe pé ń ṣe sàárà fún lójoojúmọ́ pẹ̀lú dọ́bù àdìpẹ̀lẹ̀ ìtọ́yà òun. ẹ wo Islam ẹ wo ẹ̀sìn rọrùn ẹ wo ẹ̀sìn tó ní ìbálòore ìbálòore ẹ wo ìpèpè tún dẹ̀ lára ìran kan rè ọ̀nà kan rè fi bá ẹni téèyàn mọ̀ pé gbèsè yẹn ti nílà kò sí ọ̀nà àbáyọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọn ni ọlọ́wọ́n bá ní wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun kẹwàá yọ̀ǹda rẹ̀ yányá à òun lọ́mọ lóore fún yín o tẹ́ ẹ bá mọ̀ ẹ yọ̀ǹda ẹ̀ fún ọlọ́wọ́n bá kẹ́ ẹ ó rọ̀ ọ lọ́rọ̀ ju bí ẹ lọ ntọ́ yá yìí kò jẹ́ nǹkan kan nínú ntọ́lọ́wọ́n bá fún ọ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ ó ṣeé ṣe láàrin yìí kọjá pẹ́lú mi máa rò ó pé ògédé pé táwọn èèyàn bá jẹun lówó tí wọn bá ti rí i pé wọn ò rí san òun máa ń gbàgbé ẹ̀ àwọn èèyàn ti ń plé òun àwọn èèyàn kan bẹ bẹ́ẹ̀ ló láwọn èèyàn wọ́n ti ń rí òun ní ìrì àgọ̀ wọ́n rí òun ní ìrì ẹni tá jẹ wọ́n rí ìwọ̀n ní ìrì yẹn pé wọ́sàtì lọ yáwó lọ́wọ́ ẹ̀ wọ́n bá ti dásìkò ń korin ẹ̀dá ọkùnrin níní ara ni mí ìmọ̀ bí ṣe ṣàlàyé fún yín ó rí ènìyàn rẹ̀ mọ̀ wọ̀ rí ó ti tán. àwọn èèyàn ti ń rí bẹ́ẹ̀ ìjẹ́kẹ́lómi ò ṣìwà o kò wá ní dá olóòótọ́ mọ̀ sókùrọ́ mọ́ nígbà tó máa fẹ́ yáwó torí pé wọ́n ti ń fìlà ká ìrẹ̀ ṣeré irú ẹni báyìí òun náà máa béèrè ńgbà míì pé bóòlù tiẹ̀ kó òun ṣe òun fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n àwọn rí pa àwọn jàǹbá èèyàn àwọn onírọ́ aláìlódodo òun náà àwọn náà ń bẹ sí tóun bá díjú yányán ṣé ò ní lọ kó bẹ́ni tí ara nì tóun sì mọ̀ pé ẹ̀ kóun yà òun fẹ́ ṣe rere òun fẹ́ kọ̀rọ̀ tóun náà dayọ̀ torí pé man kana fi auni akhi kana Allahu fi auni gbogbo ẹni tí bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ nínú àlámọ̀rí ọ̀rọ̀ tiẹ̀ náà ọlọ́run yóò máa já sáyọ̀ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́lọ́run ọba kẹ́ pẹ̀lú àwọn àwa yìí kó rọ àwọn èèyàn kó gbé ìnira kó fún wọn òun náà ẹlòmíín ní ìmọ̀ ibi títí ń wá ẹlòmíín sì ń mọ̀ pé ẹ̀ bọ́lọ́n ṣe sòun náà ni ọ̀rọ̀ tiẹ̀ náà mà dayọ̀ anabi sallallahu alayhi wa sallam man nafasa an mu'minin kurbata min kurabi duniya bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀ mùmíní tó sọ dayọ̀ láyé bíi bọ́rọ̀ tiẹ̀ ní ó sì dayọ̀ lálùkìyàmọ̀ ọlọ́run bá ní àwa ó dọ̀wọ́ wa yóò dìrọ̀rùn á sọ̀rọ̀ ẹ̀ dayọ̀ á gbéṣòro fún ìṣòro àlùkìyàmọ̀ tí ò tí ò tó ṣe pé àfánù ọlọ́run lèèyàn fi lè ló fi lè là ẹni á sì là yọ wà nù ẹni ọ̀la àníjó orí ṣòro lálùkìyàmà yàtọ̀ sí ẹ̀san ayé torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀rí orin ilẹ̀ náà rà nàbì sàṣàlà ànábì ní rahim allahu rajulan samha idha baa wa idha ishtara àánú ọlọ́run kó máa bá ẹrú tó ṣe pé bẹ́ẹ̀ bá rí tọ́ba rajà tọ́ba tajà àbó tiẹ̀ wọ́n jẹ́ lówó fẹ́ ṣe yóò ṣàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni kò ní lé tó wà ń pọ̀ra gbé kalẹ̀ oníkìní kan ah, èyí tẹ̀ wá fẹ́ ra yìí tọ̀ kì í ṣe páwa náà kì í ṣe péré kan ọ̀dà ṣé èyí tẹ̀ nínà nù sẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ ọ̀dà kò sí nǹkan máa mú un lọ ó sì lè má jèrè kankan bẹ́ẹ̀ àbí kó jẹ́ péré kínkínní ló fi tà samhan ìdàbà bó bá tajà yóò rárá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní wo awọ́ mọ́ nǹkan ìkẹ́ ọlọ́run kọ́ máa bárò ẹni bẹ́ẹ̀ àánú ọlọ́run máa bá gbé wà ìdà ṣàrà bó bá ta tó ta wà ìdà ṣàrà tó bá rà wọ́n sọ pé ẹlòmíì tó bá fẹ́ bí ti wá rí pé yàrá àwọn ẹni yìí ntí ọkọ sàtẹ̀rẹ́ ni rà á ní ń wá òun náà wà lọ lọ opportunity yẹn yóò wá fún un ní fúnkúfùn kọ́dọ̀ òun náà mọ̀ pé ẹni yìí ìbànújẹ́ ló fi tajà yìí kóun sàtẹ̀ rí ta kóun sàtẹ̀ rówó kóun sàtẹ̀ kí nǹkan kan sà wọlé bóyá ibi tó gbé bùkátà rẹ̀ sínú pápá àwọn jùlọ àwọn tálíkà àwọn oníwóróbo ìyá mi èso ní ń tà ìyá mi ẹ̀pà ní ń ta ẹ̀pà ẹ̀pà gbogbo ẹja rẹ̀ lè má ju seven thousand lọ tó bá tún wọn kó kálẹ̀ ó lè wá lé ní two two hundred ẹnìkan wà lóbẹ̀ kọ̀gbá mẹ́ta five hundred ẹ̀ mẹ́ ẹ̀ tọ́ ọ̀dà ṣe iṣẹ́ ẹ̀rẹ̀ kó à eléyìí ṣe ẹ̀pà yóò tó nǹkan tuntun náà dójú àmì mẹ́rin ní kó ní ilé kó mẹ́ta ah àwọn náà ò rí ra bẹ́ẹ̀ ìyá tẹ bá wọn pẹ́ ta kọ́dà ń bá yín mẹ́jọ ní kó papọ̀ nísìn ń fún yín ní one thousand ìyá wa ronú pé ìbá gba one thousand yìí bó ṣe wé dúlọ́rà yíra lọ́lé ṣùgbọ́n ara ní òun náà èrè kí ló jẹ́ ń bẹ̀ bí yẹn bá jẹ́rú ẹni báyìí tí fara níyàn bọ́bára kò rọrùn kọ́rọ̀ tiẹ̀ náà máa já sí rọrùn o àmẹ́ni rí pé ó ní mẹ́ta kọ́lẹ̀ débi pé ó lè ní mẹ́ta five hundred bí yàrá wa gbà tán yóò àkó mẹ́ta yóò ní ìyá ẹgbàá one thousand yìí five hundred wọ ọjà nù ẹ̀yin náà ẹ̀fẹ́ lè ra nǹkan fáwọn ọmọ nílé Allahu akbar sọ fẹ́ bùn ìyá ní nǹkan tẹ́lẹ̀ ẹlòmíà béèrè lónìí gbogbo ọjà yín máa ní seven thousand náà ní àìyá ah, ọ̀dà ẹgbàá ten thousand yìí ẹnu èyí tèmi nídìí ni ẹlòmíà sì lè ra gbogbo ẹ̀ yọkàn fáwọn èèyàn náà ni yóò tún dùn ìyá nù wà ìdá ṣára kánà sàmhà bó bá rà gan yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣẹ̀dẹ̀ wà ìdá kẹtàbọ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ béèrè gbèsè rẹ̀ ẹ̀rí bí ó yá yẹn bí ó bí ó bí ó gba gbèsè bí ó béèrè yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkẹ́ ọlọ́run máa bárú ẹni bẹ́ẹ̀ gbé ẹ̀yin ẹrú sin olúwa mi tá a ti lọ òun ni adáhìn babul masail àwọn ẹ̀ka ẹ̀ka míì tó tún jọ mọ́ ẹni tí yáyàn lówó ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ẹ̀dẹ̀ fáwọn èèyàn kọ́dọ̀rọ̀ ní nǹkan bó bá ṣe lágbára mọ́ ẹni tí ò lágbára láti yọ̀ǹda ẹ̀ kó sì lọ lára kó lọ lára lóòótọ́ àwọn jàǹbá èèyàn pọ̀ pàápàá jùlọ lásìkò táwa wà aláìlódodo èèyàn tó bá wá di pé ọ̀rọ̀ rújú ọ̀rọ̀ rújú ọmọ ènìyàn dá olóòótọ́ màmá ṣe ẹni ẹni ọ̀rọ̀ tọ́ ó kú kó gbìyànjú níwọ̀nba tó bá lè ṣe ìgbìyànjú níwọ̀nba tó bá lè ṣe ṣùgbọ́n o kò túmọ̀ sí wípé kọ́ mọ́ ṣàṣìṣe ṣùgbọ́n kó jẹ́ kó jẹ́ pé kóun máa ṣàṣìṣe láti ṣàmójúkúrò ó dáa ju kọ́ máa ṣàṣìṣe níbi kó kára ńlẹ̀ lọ ẹnìkan ẹ̀já fura sáàrin yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó wò pé àkúmọ̀ wò lò tọ́ wọ́lọ́mọ̀ ọlọ́lọ́mọ̀ owó tẹ ní kẹyìn ayé nì ìgbà wo lẹ́sàn án pẹ̀lú ògo ọlọ́run tó bá ti dìgbà ẹ̀yìn oṣù kẹ́nìkẹ̀kẹ̀nìkan kọ̀mọ̀ bóyá lòótọ́ ni kọ̀yàn bóyá okùnrin èèyàn ni kọ̀mọ̀ bóyá ẹni tó fẹ́ tó ń di bùkátà tó tọ́ ni abẹ́ni sọ pé bí ṣe ń gbà káàkiri nù ó tún sọ pé òun ti tún jẹ lọ ọ wá sọ nǹkan yẹn di iṣẹ́ kọ́mọ̀ irú ẹni bẹ́ẹ̀ wá tàn ọ wá yáwó lọ́wọ́ ẹ̀ kírú ẹni bẹ́ẹ̀ ẹni tó fẹ́ yáyàn lówó kó ṣàṣìṣe kó sì gbà tàn jẹ́ ó fúyẹ́ ju kọ́ wá kájú náà yáyàn èmi ò yáyàn lówó mọ́ ẹ dákun ẹ dákun tó ọlọ́run yáyàn lówó mọ́ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ṣé nǹkan tẹ̀yìn àyàn ni aláwọn èèyàn máa pílẹ̀ yín báyìí kò wá ní dá olóòótọ́ màmá so ní rán àtẹni tó jẹ́ ẹni tára ni àtẹni jẹ́ gbogbo wọn ni ò wá ní faralẹ̀ fún mọ́ irú àṣìṣe o irú kéèyàn kó dúró lórí ìgbésẹ̀ o o o o o kò dáa tó kó máa ṣàṣìṣe níbi kó máa fún un àtẹni tó jó lóòótọ́ àtẹni tí ò jó lóòótọ́ ṣùgbọ́n ìtọ́ hàn sí òun náà ni pé olóòótọ́ ni gbogbo wọn. èyí tí èèyàn gbọ́dọ̀ ṣe òun ni kó dá òkúrọ̀ èèyàn mọ̀ ẹni tí ń fi dúdú sínú tí sì ń sọ funfun jáde pé à òun wá yáwó ni ara ni àwọn òrón jẹjẹ ni wọn àtàwọn ọmọ àwọn sùn lébi ni láti jẹ ta kódà wọn sun ẹkún lòun fi sá jáde báyìí nǹkan nǹkan onírọ́sìn ni kí yẹn sì mọ̀ kókóró ẹ̀yìn ẹ̀ ní àwọn èèyàn ti ń mọ̀ wọ́n ti ń dá àmọ̀ wọ́n ti ń fura tèèyàn bá wá fún irú ẹni báyìí tèèyàn ti mọ̀ à eléyìí ni ọ̀dà torí yẹn náà ti tún ràn án lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n èèyàn ọmọ kódà kéèyàn máa wá kó sínú àṣìṣe à ibo tí ó ti ní ó ti fọlọ́run búra lómi àbúra wàláì ibi tí ń pa òun nísìn wọn mọ tó tòun tiẹ̀ fúyẹ́ kọ́ra òun kò mọ jẹun jọ mẹ́ta àmọ́ òun kọ́ àmọ́ yẹn ń sun ẹkún ni gbogbo alẹ́ àná òun kàn lọ kàn lọ wo orí ilẹ̀ níta bá rí sáà jẹ́ bóyá àwọn kan dán jẹnu kẹsà tiẹ̀ sàṣàkùsà kan wálé wọn ò ní kankan sà wálé wọn tún sunkún wálé ni kíní kan yọ sá wí ọ̀rọ̀ yẹn tó bá rí bẹ́ẹ̀ ètò yẹ kíyàn ṣe ni pé kíyàn sá fún kíyàn fọ̀rọ̀ rẹ̀ lọ tó ló ti lọ ọmọ ó ní wàláhì ọlọ́run rí òun ní á ní àwọn ẹni bẹ́ẹ̀ lómi ó ṣe wí nù kí ló ń fẹ́ fi ọ̀rọ̀ ṣe ṣé yóò dáa kóun náà máa tójú bọ lé báyìí yóò tún wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó bá pààrọ̀ ó kù sọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀kan àwọn sàbí ànábì abdullahi ibn umar allah ta'ala di pé àwọn èèyàn gan-an àwọn kan máa wá yẹtasọ́nàún wọn nǹkan kan ò kìí ṣe pé nǹkan tí wọ́n fi ń hàn bẹ́ẹ̀ lórí lóòótọ́ ọ̀tọ̀ lójú tán fi ń hàn ọ̀tọ̀ ní ipò ìṣesí wọn ọwọ́ arúgbó lóhùn kan tó gbajúmọ̀ ó ní màní khada'ana lillah bí yẹn bá fọ́ ọlọ́run ọba tó fi tàn wá jẹ pé wàláhì ẹ̀ mi ara ní mímí ara ní ṣeun níṣẹ́ ń búra ah in khada'na lillah àwọn náà gbà tàn jẹ́ ṣé ó ṣàti lọ ọmọ ọlọ́run ọba lọ́rùn ó ní ọlọ́run rí òun ọlọ́run rí òun òun búra pẹ̀lú ọlọ́run kan ṣe òun ni ebi ń pa òun ni ara ilé òun ò ti jẹun ara ilé òun wà lọ́sítà báyìí admission òun ti sáko wọ́n ní kó ń lọ ọrọgùn wá ní ẹwọ wé ẹwọ kínní kan èèyàn sì wò wé nítòótọ́ èèyàn rí kínní kan hospital kínní kan bíìlì kínní kan èèyàn sì kà so so fọ́jẹ̀ ẹ̀ ni so ṣe kinní kan ni bọ́n tó hàn sí yẹn sáré kó ṣàgbé kinní kan lọ́wọ́ tí yẹn bá ní ìnkàdáàna lèlà wọn náà sá fún un bó ti lọ ọmọ lọ́wọ́ ọba lọ́rùn bó jẹ́rọ́ lọ́pàá bí ó ṣe máa bá kinu ó ti tọrùn bọ́ ntí ò ní bọ́ ń bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ wá máa wo tí máa ṣẹlẹ̀ sí wọn nínú àdánwò ẹlòmíì onímọ́tò pa ọmọ òun ni wọ́n á gbé lọ sọ ọ wá ṣe kínní kan ọ wá wà ní sọ́jírì báyìí ọ wá ìyàwó òun wá ń ṣe kínní kan àwọn oríṣiríṣi ìwà ọ̀daràn àwọn èèyàn máa ń láyà o àwọn èèyàn máa ń filé ayé wọn ṣeré wọn á ṣe pèpèkúpè léra wọn lórí wọn á pèpèkúpè lọ́mọ wọn á pèpèkúpè láyà wọn á parọ́ òun àlọ́ síta báyìí ìyàwó òun bẹ báyìí ìyá òun bẹ báyìí kínní kan ẹlòmíà tún kọ́ sórí mẹ́sáàgì yóò lóun fi ń gbájú ẹ̀ sórí ẹ̀rọ alágbèéká káàkiri ẹlòmíì ní tí òye kò wọ́n ṣàánú mánu ẹlòmíì ò ní òun ò lè ṣàánú anvari min àánú gàgá ìmọ̀ wa ni ní Kaduna ọbẹ̀ Sokoto gàgá báyìí ló ṣe ọ́ gàgá ni à ọlọ́run ṣàánú rẹ̀ lọ́wọ́ àwọn ará Sokoto ká ṣe ẹlòmíì àti ẹ̀tún ṣe yóò fẹ́ ṣe yóò tún yóò wá wá àwọn ará ẹni tó mọ̀ Sokoto ẹlẹ́kùn bá ń wádìí hospital báyẹn bá ń débẹ̀ ṣé lágbájá ń tòótọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ó ní ẹnìkan ní pè ní ó ní ìyá òun ṣe ẹlòmíì àtún ṣe ìwádìí tó ló fẹ́ ṣe ó sì fẹ́ jẹ́ kó jẹ́ olóòótọ́ èèyàn kó má ba rìn ní ìyẹn lọ́wọ́ lórí ìbàjẹ́ ṣùgbọ́n nígbà míì ìyẹn lè ṣègbìyànjú ó lè ṣe ìwọ̀nba tó lè ṣe tó bá sàrí pé kìíní kóun ṣe kí n torí ọlọ lábẹ́ mọ̀nìkọ̀dáná lélá èèyàn bá fi ọlọ́run ọba tàn wá jẹ in khada'na lillah àwa náà sì gbàtàn jẹ́ nítorí ọlọ́run eléyìí ó wà ahwap ó bí on the safer side fẹ́ni tó fẹ́ ṣe dáadáa àmọ́ tó bá ti dá a lójú wípé òpùrọ́ lélẹ́yìí àbóníràn ní nǹkan báyìí kò dára dúró kó sì má kunrú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ìran kan lélẹ́yìí eléyìí tiẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀bùn pé ọ̀fẹ́ ṣe sàárà ni ṣùgbọ́n nípa ti gbèsè ọ̀nà méjì ta ni èèyàn lè gbà sàánú ẹni tí ó jó ń gbèsè òun náà ni ìlọ́ lára àbí kéèyàn gbàgbé ẹ̀ pátápátá pápá jùlọ gbèsè èyí tó wá dáa jù pàápàá jùlọ bẹ́ẹ̀ni ẹ bá fi bọ́sàl kìyàmà nígbà míì onígbèsè tí wọ́n jẹ lówó ẹni tó ní owó lọ́rùn ẹni tó ṣaláìsí yóò ní lára ojú àti ara àti pé àti gbọ́ tẹ̀mọ́ alóluwa rẹ̀ nílọ sí ẹ̀mí rẹ̀ òṣìṣẹ́ kí ni o ẹ̀mí rẹ̀ ọ̀yọ̀ǹda. Ah kọ́ má dákẹ́ lórí ẹ̀ o nínú kọ́ yọ̀ǹda yẹ́nyẹ́ kó fi òkú lẹ̀ fọlọ́ tó bá wá di kó le lẹ́mìí òun pé à ń wọ́n lè kí ni ìlé ó lè ó lè owó tó yá yìí kì í ṣe pé gbogbo tóun náà ṣe kínní kan àti owó dúkìá òun náà ni àbí òun náà kíní kan náà ni à òun náà owó tán ní kó máa fi ṣe bísíǹsì náà òun náà kọ́ lòun ní òun náà àwọn èèyàn pọ̀ òun kàn ní ya ni bóyá torí nígbà tí wọn nídìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à kọ́ yọjú sáwọn ará ilé olóòkú kọ́ mọ́ fi nǹkan yẹn pamọ́ o kọ́ fi nǹkan yẹn pamọ́ kó yọjú sí wọn kó sì jẹ́ kí wọ́n mọ̀ pé lágbájá yìí ó ní gbèsè lọ́rùn o lọ́jọ́ báyìí báyìí ìyẹn oríṣi ọlọ́run gbogbo ẹni tó bá wá jẹ gbèsè kó gbìyànjú kó béèrè lọ́dọ̀ àwọn afáàsùn náà adó àwòrán lè máa ṣe torí àsìkò a ka bíi méjì àbí mẹ́ta nínú ẹ̀ òun náà ni adéfò Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu tòní anabi sàlám ní kọ́dà kí gbèsè yẹn kó tóbi òkè òkè àpáta báyìí tí máa ń ṣe àdúrà yìí pẹ̀lú yọ̀ǹda Allah yóò sì ọlọ́run ó ṣe rọrùn gbogbo ọ̀nà tó bá lẹ́mìí ṣe o ẹ̀mí ìsan yóò rọrùn fún un Allahumma kfini bi halalika an haramik wa aghnini bi fadlika amma siwak àdúrà yìí àdúrà tó tóbi ni Allahumma kfini bi halalika an haramik. ọlọ́run ọba aláàlí ni ò tó mi má jẹ́ kí n dé ìdí àràmù wá rọ̀ mí kúrò pẹ̀lú ọlá rẹ lọ́dọ̀ ẹlòmíì má jẹ́ kí n máa rọ̀ kí n máa mu dé pé máa di ẹni tí wọ́n máa sá káàkiri síbòmíì yàtọ̀ sọ́dọ̀ rẹ ọlọ́run yóò rọrùn nínú àdúrà téèyàn ṣe òun بين اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء iqdi anni dain wa aghnini min al-faqr èèyàn ti yin ọlọ́run ọba lọ pẹ̀lú àwọn orúkọ tó tóbi tí èèyàn fi máa yin ọba Allah nígbẹ̀yìn gbẹ̀yìn ìwà wí àdúrà yìí iqdi anni dain sàgbèsè ní ọlọ́run gbogbo tó bá lọ́mọgbèsè wa aghnini min al wà rọ̀ mí lọ́rọ̀ kó o níbi kí n jẹ́ tálíkà tálákùtà nínú àdúrà tó tún yẹ kéèyàn máa mójútó ẹ̀rí ẹlẹ́kẹta allahumma inni a'udhu bika min al-hammi wal-hazan wa a'udhu bika min al-'ajzi wal-kasal wa a'udhu bika min al-jubni wal-bukhul wa a'udhu bika min ghalabati ad-dayn wa dala'i ar-rijal eléyìí náà nínú àwọn àdúrà ni tí ó pàtàkì abẹ́olú akọ́mú àsìkò míì wá tí ìfọ̀síwẹ́wẹ́ àbí ká súnmọ́ àwọn àfa súnà gbogbo àlàyé yìí ni wọ́n ṣàlàyé fún wa pẹ̀lú yọ̀ǹda Allah ẹ̀yin arúsìn ọlọ́run gbogbo onígbèsè tá a bá mọ̀ táwọn náà mọ̀ pé wọ́n jẹ wá ń gbèsè ẹja ṣàmójúkúrò torí pé nínú àwọn téèyàn tún lè yọ zàká fún òun ló ń gbèsè wa o nínú àwọn mẹ́jọ tálkùránì ká kọ́ tiẹ̀ fẹ́ yọ zàká wàlúùárì mìíràn onígbèsè kùránì ká ni onígbèsè èèyàn sì gbọ́dọ̀ wá ṣe àkíyèsí nǹkankan o béèyàn bá wá jẹ́yàn ní gbèsè kò sọ pé zaka ọdún yìí mo ti yọ gbèsè tó jẹ́ ní mo fi ṣe ìyẹn fi gbèsè ṣe zaka o abala kan náà tún lélẹ́yìí ìpè mo ti ọjẹ́ mi ní one fifty nínú zaka mi tí zaka wọ̀ lọ́dún yìí five hundred thousand one fifty ìní gbowó ti ìwọ mọ́ mo ti yọ̀dọ̀ owó yìí mo fi ṣe zaka fún ọ rárá o èyí eléyìí ọ̀lẹ́tọ̀ o níjọ tí àlàyé bá dórí ẹ̀ insha Allah ta'ala ọ̀rọ̀ máa débẹ̀ wallahu ta'ala ala wa alam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa rahmatulahi wa barakatuh.